الحمد لله رب العالمين خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أرسل الرسل وأنزل الكتب لئلا يكون للناس على الله حجة بعد الرسل أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واصلي واسلم على المبعوث رحمه للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم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 وهو المتصرف في الكون بما شاء سبحانه وتعالى أوجدنا من عدم إلى الوجود وقال سبحانه وتعالى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الآية أمة الإسلام أرسل الله نبينا محمدا بالدين الحنيف دين كامل دين من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا دين أعطى كل ذي حق حقا وربنا سبحانه وتعالى قضى الأمر بمشيئتي وبتدبري وبحكمته البالغة رتب الأمور وهو يحكم ولا معقب لحكم سبحانه وتعالى وكل من ابتلي بشيء فصبر واحتسب بين لنا ثوابه ومن لم يصبر فله جزع وربنا سبحانه وتعالى بين لنا هذا الدين وبين لنا هذه الحياه وبين لنا ما يحدث بعدها على لسان نبينا محمد صلى الله عليه وسلم ومهما طال أجل الإنسان وعمره لا بد له من يوم من مفارقة الحياة تفارق روحه جسده يوما لذلك ثبت عن رسول الله صلى الله عليه وسلم في السنن بإسناد حسن من حديث أبي هريرة رضي الله تعالى عنه أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا من ذكر هادم اللذات والرواية بالذال ثابتة أكثروا من ذكر هادم اللذات والرسول صلوات ربي وسلامه عليه يأمرنا بالإكثار من ذكر الموت استعدادا له ولنحسن أعمالنا قبل لقائنا مع ربنا سبحانه وتعالى ومع هذا بين ربنا الجزاء والثواب لمن ابتلي بشيء من هذه البلايا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين كون ديننا دينا كاملا شاملا لجميع أمور بين الله سبحانه وتعالى ثواب من ابتلي بشيء من هذه البلايا فصبر واحتسب فقال نفلا وباتو سوان مسلمي أترى عليكي كرات غرفان نبي صلى الله عليه وسلم ẹn tọ́lọ̀ ọba láti bá máa jẹ́ kẹ́ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí ànábì dákun bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn rẹ̀ àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́wọ́kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́ gbúdọ̀ àlìkíyàmá ɛma yɛano asi ma ɔmfi ase kɔ yi na namele ti bɛro allah subhanahu wa taala gɛ me osɛ na nale ti bɛro rɛ ona ni asɔtɛlɛ rɛ tɔsɔ fa wɔn tɔ lɔ saa juwa ona ni tofi ba wa na sɔrɔ ka kase ni ɔgba odi sɔ fún ɛmi wa kó n bi ya allah subhanahu wa taala bákan náà à ń bɛ kɔjɛ kó ipaya ona ni ko tún ràn wá ṣe kó jogún ẹ̀ fún wa lọ́nà tí ó gbà wúlò fún wa láyé àti ní àlìkíyàmà ẹ̀rùn Allah subhanahu wa ta'ala ọ̀ràn nabi sí wa sallallahu alayhi wa sallam pẹ̀lú ẹ̀sìn tó pé pérépéré tí ò sí àyọkú mbẹ tí ò sì sí àfikún kan látọ̀dọ̀ ẹnìkan ẹ̀sìn ẹni tí ó bá ti ṣe ó ṣòfò láyé. yóò tún sófò lálìkíyàmá gbogbo nítorí ó ní gbogbo nítorí ó dà ẹ̀sìn òun ni máa ń mú ọpọlọ sóríire ẹ̀sìn òun ni máa ń mú ara lálàáfíà bákan náà ẹ̀sìn òun sì ni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala níjọba alikiyama eléyìí tó bá ti rìnlẹ̀ nú ẹ̀mí wa a máa lékún ní ìgbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala kò sí ní rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ó ṣàlàyé àwọn nǹkan títí ń ṣẹlẹ̀ ṣáájú kí a tó máa bẹ láyé ó ṣàlàyé àwọn nǹkan tí ó tún máa ṣẹlẹ̀ nígbà tá a wà láyé ń bí báyìí ó tún ṣàlàyé àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ nígbà tá a bá sí ń bímá tá a wà ní àárín méjì ńlọ́fà tí àwọn àfáàfin bá a wa rahimahumullah àgàgà bàbá wa àgbà aya ọlọ́run aṣẹ́wò Nasruddin al lórí gbólóhùn tí máa tẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn oníròyìn tàbí àwọn èèyàn tí wọ́n bá fẹ́ túfọ̀ òkú jáde wípé lágbájá mà ti bọ́ sí ààyè kẹyìn o ó ti lọ síbi ààyè kẹyìn wọ́n ní gbólóhùn méjì ni wọ́n máa pín sí tọ́bajọ́ lọ́rọ̀ aláìmọ̀kan kí wọ́n bá sọ̀rọ̀ ó kú pọ̀ káàtó kápẹ́ńtọ́rọ̀ bá yé ó sún yàmà kúfúrú nítorí pé ń bá kú tó bá lọ sàárè kìí àyè kẹyìn rẹ̀ lọ́wọ́ àwọn baruzaku ńlọ lọ́hùn ìtumọ̀ ntọ́ntọ́ ń sọ bí ẹni pọ́lọ́ òní tún ají padà mọ́ láti wá gba ìdájọ́ àìtúfọ̀ ẹ̀ ń bá púpọ̀ lọ sí àyè kẹyìn à ń gbé lọ sí àyè kẹyìn no à ń gbé lọ nù sàárè láwì fún àyàtú baruzakiya tí ó tún padà kú mbẹ tó yá àkọ́rí túbà tẹ̀ ó ní àwọn àsọtẹ́lẹ̀ tí anabi sallallahu alayhi wa sallam tó ti di oyè wa wípé allah subhanahu wa ta'ala indahu aniwa umnal balaya oníranran àdánwò oní nbẹlọdọ rẹ̀ sumakẹrù ọmọ bàbá wa pẹ̀lú àdánwò yìí anabi sallallahu alayhi wa sallam ní ọlọ́ni sọ fún yín pé idha habba Allahu qawman ibtalahum tọ́lọ́mbà ti nífẹ̀ẹ́ àwọn èèyàn kan yọ́ọ́ máa wá fàdánwò kàn wọ́n àdánwò ngan wa ní mú ọ̀pọ̀lọpọ̀ kú lọ́dọ̀ ọlọ́run lónìí ìfẹ́ sì ni látọ̀dọ̀ ọlọ́run sẹ́dà bá méjì ni ìmọ̀ kí ẹ̀sẹ̀ èèyàn ọ̀fà àdánwò wà ń gbà mí kọ́lóhun tó bá fi pẹ̀sẹ̀ rẹ kó tó bá fi kọ́ dáadáa lẹ̀ tàbí kọ́mọ̀tì ẹ̀ lọ bá wọn kọjá pé ọlọ́run fẹ́ tó fi pèsè dáadáa míì fún lẹ́sírà lálìkí àmàní àgbọ̀yé ṣùgbọ́n tẹ́sílíyàtà lìkùlùbì almusabin bishay'in minal tá a bá wo ìgbà tí Allah subhanahu wa ta'ala tó ti dáyé di sin wípé ẹnìkan bẹ̀rí tọ́lọ nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ tọ́wá tó ànábì sallallahu alaihi wasallam kò sí ànábì lọ́lọ́ nífẹ̀ẹ́ jù bó ṣe wá nífẹ̀ẹ́ rẹ̀ tó yìí ká wá wo sàkún sẹ́mi rẹ̀ kò sí ẹnìkan tí ọlọ́run wá dánwò tádánwò rẹ̀ tó ti ànábì sallallahu alayhi wa sallam àdánwò ẹnìkan láyé ìbáṣe ń pariwo yìí kò tí ì sí àdánwò ẹni tó tó ti ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run ní pé kí ọ̀rọ̀ ọba díẹ̀ ń bẹ ànábì sallallahu alayhi wa sallam ọwọ́ apàkíyèsí wa wípé ẹ̀sìn yìí bó ṣe jẹ́ ẹ̀sìn tó lójú bẹ́ẹ̀ ni èṣù ṣe lọ́ọ́ hun òdì fún láti fi bayé àwọn èèyàn jẹ́ ìsìláàmù ẹ̀sìn tí ẹ pé ojú ni kò sódì ń bẹ ṣùgbọ́n ṣèyítàn òun lọ ohun òdì fún níkọ̀rọ̀ ìwà ń fi òdì hàn àwọn èèyàn òun lọ wá ń rí ààyè polówó òdìun ju àwọn tí wọ́n polówó ojú gan fún wa lọ ibi wàhálà ti dé nìyẹn. anábì sallallahu alaihi wasallam àdìsí àbí ọ̀rọ̀ bisnadin hasan ó ń sọ akfiru min dhikri ladhat jamaa ẹ pọ̀ lẹ́ni tí ó máa rántí ẹni tí fọ́lé adùn tí máa ń fọ́lé oyin òun náà ni ikú kẹ́ ẹ lè bá a máa múra kẹ́ ẹ lè máa chẹ́ẹ̀kì ara yín kẹ́ ẹ lè máa balance ẹ̀ jamaa intanẹ́bì ń sọ fún wa ni wípé ẹ ń bá dàrọ̀ nù wa kó rò pé ṣé mo sì lè dọ̀sán tó bá dọ̀sán ṣé mo lè dìrọ̀lẹ́ tó bá dìrọ̀lẹ́. ṣé mo lè dalẹ̀ tó bá dalẹ̀ ṣé mo tún lè bí mo ṣe ń lọ yìí kí ló fi dá mi lójú pé ìyàwó lè tún mi rí padà ẹ wà mẹ́yẹ̀ yẹn tá a jọ mọ́ra wa tọ́jọ́ wípé ó bóde ńlé kódà mo tún sọ mo tún tún sọ pé ó sì ń kú díẹ̀ káàtó náà nínú àwọn àṣesí kọ̀ọ̀kan tá a fi ń bara wa lò bọ́dà lọ wọn kàn ní accident ní

bóyá wọn ó sì bọ́ lọ́rùn òun ni o àyírò oúnjẹ tí mò ń jẹ lọ́yìí bóyá tọ̀lẹ́ntì ọjọ́ ìkú àbí wọ́n dànù àyírò ó ń ṣe ọlọ́run ní ẹ pọ̀ báwọn tẹ́ ẹ bá ti pọ̀ nírú ìrònú ìwọ̀n bá ní ìdẹ́sẹ̀ ọ̀ma torí gbogbo ẹ̀ náà bá a ṣe pásì pásọ̀n ojú kan náà ní padà sí lára àwọn nǹkan tí ìwà ń bẹ tó sì jẹ́ pé sàn kọ́ alẹ́kọ̀ọ́ rẹ̀ ṣùgbọ́n àfẹ́ tẹ̀lé òun ní àwọn àdìọ́ kankan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ní síra wọn sí ẹlòmínà ikú kèé ṣe nǹkan tí wọ́n máa fi fìyàn ṣe yẹ̀yẹ́ kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá òní ọ̀tọ̀ ikú o ìgbà wo ni ó jẹ́ inú kálukú ọmọ èyí tó bá sì ti yá náà ó ti yá nù ṣùgbọ́n kí ni tá a máa ṣe lọ ìtẹ̀yàn bá sì dàkẹ́lẹ́ lórí òun náà wọn ò gbèdédélé lórí àwọn àáfàá wa táwa jẹ́ arọ́wàsí fún wọn mọ̀ dáálé àìdáálé wọn iná a sì ń sàǹfààní wàlláhì ń sàǹfààní jàmáà akékèké fún wa níjọ́sí gbogbo ẹni tí bá máa ń sá fún wa láàárẹ̀ ó súnmọ́ kọ́lọ̀ ń fojú tiẹ̀ náà gbolẹ̀ kó tó lọ sàárà kankan èsèèyàn èṣù onífọpọlọ àwọn èèyàn sí é kọ́ mọ́ ọmọ sọ pé òun ní yọjú sí bàbá àwọn tí ń sàárẹ̀ lọ torí ẹ ti sọ wípé ẹni aláàrẹ̀ tó ń bá lọ kí ó lo ń ó forí àárẹ̀ rẹ̀ táwọn sọ bá ń fọ kọ́ mọ ó rí pé ìyá òun ń sàárẹ̀ kọ́mọ lè lọ rè kíyà rẹ̀ àbọ́mọ lè dúró tì í torí pé wọ́n sọ fún pé ẹni aláàárẹ̀ tó bá lọ wọ́n á tiẹ̀ máa sọ fẹ́lómi gan wípé màmá rẹ̀ ń sàárẹ̀ má lọ kí wọn o má débẹ̀ pàpà bàbá rẹ̀ ń sàárẹ̀ má lọ o ìyàwó rẹ̀ ń sàárẹ̀ má lọ o ẹ wá wo bí ọlọ́run ṣe fi àwọn mùsùlùmí sínú gbẹdẹmukẹ ẹ wo bọ́pọ̀lọpọ̀ ṣe fi rẹ̀ sínú ẹ̀wọ̀n bákan náà ẹ̀sìn wa ó fẹ́ ká má jìnnà sẹ́ńtárà rẹ̀ ọ̀bàyá ká má bá sọ̀rọ̀ tútù ká má bá sọ̀rọ̀ tó dáa ibi àwa ti wá wà pẹ̀lú rẹ̀ ọwọ́ ń bá wa sọ àwọn ọ̀rọ̀ kan jáde ẹ̀sìn jẹ́ á mọ̀ wípé ọlẹ́tọ̀ ẹ̀sìn sẹ́yìn àwọn nǹkan kan tó lè máa tẹnu ẹni tára rẹ̀ ọ̀bà yá jáde ẹ̀sìn sì rọ́ǹgì àwọn kan tó lọ́n bá pé kìíní ọ̀já síkú mọ́kà ni ẹ lọ sinmi sí o mẹ̀dínà ni ẹ lọ sinmi sí o tó lọ́n bá kìíní ọ̀já síkú pálọ̀ mi ni ẹ sinmi sí o iwájú ta ni ẹ sinmi sí o tí kìíní ìbá já kú ìrẹ́ kankan kan yín ní wàhálà kankan lórí mi o lẹ́yìn ẹ sábà ń dín tó bá di jọ́ kẹta ẹ bá ha káàkiri bákan náà ní wàhálà o ṣùgbọ́n ẹ̀yin ọmọ yìí mo bá wọn ṣe mo bá yàn jẹ láyé tẹ́ ẹ̀ mi gbogbo yín lẹ́ẹ̀rá re o àwọn ọ̀rọ̀ ń pẹ́ ka bákan náà ìfún wàhálà ṣe o ẹlòmíì lè sọ bẹ́ẹ̀ mo kú ti mi ṣé èèyàn lè gbé sàárì ara rẹ̀ lẹ̀ ẹ sọ fóńtàn wípé aládàdálẹ̀ ni ọ́ tọ́jẹ́ pé ara àti ẹ̀ dán wò tá a fojú àgbà fáwò wọn àáfà náà ni wọ́n pẹ̀lú ibi tí ń rìnà dé lásìkò tiwọn àáfà ni wọ́n torí pé àwa tá a sọ pé wọn èyí sáàfà yìí ń bọ̀ làwọn wà ń jọun ọwọ́ wọn àbá tí ń mọ ibi ń mọ̀ dé ń bọ̀ làwọn wà òní tá a rìnà jù bá ń lọ àṣà tiẹ̀ hàn wọ́n wà á máa wá ń bá gbẹ́sàárẹ̀ rẹ̀ lẹ́yìn jọ́nà lọ́hùn bí ẹni pé ìmánì rẹ̀ tó ju ti ànábì lọ ànábì ò sì gbẹ́sàárẹ̀ ara rẹ̀ lẹ́ sallallahu alayhi wa kàmùlọ́wọ́ kọ́ ìdà ní píríncípù ni ó sì simple píríncípù tó simple ni ọlọ́run ètí ìran ànábì kan rí kẹ́nìkan wá wà nù àfúrọ́dù umma rẹ̀ ẹnìkan nù umma rẹ̀ fardu àfúrọ́dù ummatihi fàwùwà àtikọ́ miniwu ẹnìkan wá wà nù àmọ́ àjọ rẹ̀ tó wá padà bẹ̀rù ọlọ́njà nàbì wọn yẹn lọ ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ rí jẹ̀mọ́à pákéjì tíyàn bá lè fún ẹ̀sìn ara rẹ̀ kó fi wá máa ju àwọn èèyàn lójú pé áá ah, ah, ah, eléyìí súnmọ́ lọ́nà gbogbo wa lọ àwa àgbọ̀n jẹ́bẹ́jẹ́bẹ́ àrífi tìsọ̀dọ̀ ànábì ẹ̀rọ́ǹgì ẹ̀ èèyàn nílé àlàpà ọlọ́run wa bò láṣìírí ikọ́ rẹ̀ kọ́ rẹ̀ wọ́n wá kí gbàjarè wà bá pé kí ló dé ó lóun fi gba àwọn aláǹgbà láàyè tó bá dìrọ̀lẹ́ wọ́n sáré ibi tí wọ́n máa wọ̀ sí ohun tó ṣe ó kárí ṣùgbọ́n a sọ fún wípé bọ́ ọ̀rẹ́ bíi aláǹgbóòrì bò mí wọ̀ sí eléyìí ọ̀ sọ fún wa pé mọ́ni ẹ̀jú ta nàbì lọ o pé ànábì o ńgbà tó wà láyé kọ̀ wáàyè fáwọn aláǹgbàǹlé rẹ̀ tí wọ́n máa wọ̀ sí gbogbo tó rí ọmọ ìfìyà jẹrẹ ànábì ọ̀là ànábì wa. ànábì sallallahu alaihi wasallam ó ti wọ sọrí tí a rí náà sọ̀hábà tí ah, ah, aṣọ ìsìwò àwọn náà o ó sì ti wọ sọrí tí wọ́n lè wò lẹ́ẹ̀mejì wọ́n ti ka mọ́lẹ́rí tó sùn tí ẹ ní làpáàpá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ salawatu rabbi wa salamu alayhi ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gbẹ́ sáàrí ara lẹ̀lẹ́ ṣáájú kó tó jáde láyé àdínú àwọn àgbà fáǹbàdàn rí kọ́dà tẹlomi ìlé lọ́dún méje tẹlomi lọ́dún mẹ́wàá kó tó padà kú táwọn èèyàn wá ń pe àá lálìkì àmọ́ bí ìbá ṣe bó ṣe jẹ́ gan ru àwọn eléyìí gan ó súnmọ́ pẹ́pẹ́ yìí wọn gàdànà bí gan ó ti fẹ́ tó lórí àwọn aláìmọ̀ kan jọ́nà lọ. ọ̀kan nù àṣàrẹ̀ ń táwà rírí ní ń dàbí ẹ̀ pé mò ń wò wájú mi àwọn tí wọ́n dán wò pẹ̀lú pé ibi ìwọ̀n mọ̀mọ́ ni àǹjí ó kí àṣà wípé ibi ibi ntí ó dìtà mí ìyọ̀nù ọlọ́nkàn bàbá tí ń tẹyẹ nílé gbẹ́sàrí ara rẹ̀ lẹ̀ mélòó mélòó pé ẹ máa bá ń pè sáàre ṣé yóò bẹ́ẹ̀ fẹ́ rí sáàre ẹ máa bá ń pè sáàre bàbá kasalaisi láìpẹ́ yìí mo wá lọ kí wọn nílé wọn ah, ah, ilé bàbá jù báyìí lọ torí àti èmi àtọmọ ti lọ sánlẹ̀ rí àwọn ah, ní àìtètè kọ àwọn aládùúgbò ti bu ilẹ̀ ń tẹ́ pé kí n máa bọ̀ bùdà sí òsì wọn dà kí n wo létí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn lọ́ọ̀kan o sáré ìyá bàbá tí mo wá kí àwọn fún yìí ìní ń bẹ ní pálọ̀ ẹni o ó jílẹ̀ onílẹ̀bù orí sáré ń bẹ o tẹ́yìn àwọn akẹ́kọ̀ọ́ ń fi sáré gbalẹ̀ ẹlẹ̀ ibẹ̀ gangan ló gbé pálọ̀ rẹ̀ sí wọ́n sọ pálọ̀ tí n bá sí mistake pálọ̀ tàbí yàrá tí wọ́n gbà ó sọ ọ́nì sáré ń bẹ pé wọ́n sá sèun jẹ́jẹ́ wọ́n sá dákun kan wọ́n sá sùn gbàwó pé báyọ̀ sí ń wò láti gbà nìdí sínú tí wọ́n ti á fẹ́ sálámà sí bàbá ìyá bàbá wọn wọ́n wà láti bí wíńdò ayé kan tún nù jàmáà àìgbẹ́sẹ̀ àrí ààrẹ nílẹ̀ ṣé ẹ wá rí n tó jẹ́ kọ́ wọ́ọ̀kì lórí àwọn èèyàn bí ni pé tí òkú one thousand bá kú lọ́dọ̀ wa bọ́yẹ yọkàn àbí méjì òní wọn ó gbé lọ tẹ́ lè kùgìrì lọ tẹ́ lónìí wa kó ló ń fẹ́ gbẹ́sẹ̀ wọn lẹ̀ ní tẹ́ kọ́dà àwọn àáfàá bá ní rẹ̀ pé Usman ó ń ṣe ọlọ́run fẹ́ gbé òkúta ńlá láti fi ṣe àmì síbi sàárè rẹ̀ ẹni tó sáré sínú àṣàbẹ́ ó gbé ó gbé tì àbí wàá kápá aṣọ báyìí tí wọ́n fi ń wo apá rẹ̀ fún àbí lọ́ọ́ wá gbé òkúta hàn ọwọ́ á gbé síbi ìgbé rẹ̀ pé ìmọ̀ fi ṣe àmì láti mọ bí sàárè ọmọ ìyá mi ìmọ̀ sin àwọn èèyàn mi tòsí ibẹ̀ àwọn àfáà wa ọ̀ǹda makbarọ ṣé odidi fámìlì lè ní ààyè makbarọ torí wọn lè máa dókun ẹbí wọn mà àwọn àáfàá ní ó ní ìdí àlàyé makbarọ ìpìlẹ̀ gan ni pé ó gbọ́dọ̀ jẹ́ ilé fún gbogbo mùsùlùmí tí wọ́n ó sùn kẹ́yìn kèé ṣe ń tààtù máa fi dọ́là pẹ́ bí ìwà rè wàsásùn rè kọ́dà gbogbo olùtúrò ẹ̀ bá ti fẹ́ máa ṣẹlẹ̀ kí àǹtí ẹ̀ jẹ́ àfa àbẹ̀ kí wọ́n má panu pọ̀ láti máa sọ fáwọn èèyàn wípé ẹ má àláwọ̀ àwọn èèyàn láti lọ rè mú áńgù kan fún òkú ẹbí wọn àbókù àwọn èèyàn wọn nìkan torí ntẹ́rọ ó tún padà máa ṣẹlẹ̀ tó bá yá ẹ dàá pọ̀ kó ń kálukú ọmọ mọ̀ tiẹ̀ tó bá fẹ́ kíyan kíyan papọ̀ tọ́lọ́mọ́sì pé ọmọ bíi tiẹ̀ kan ó lè mọ̀ kejì bọ́ ọba mọ̀ kejì ó lè mọ̀ kẹta ó lè mọ̀ pé mẹ́wàá tó bá sì mọ̀ pé mẹ́wàá ó tún máa kọyìn kó tó kẹ́lòmíì ó máa kọ kó tó kẹ́lòmíì ẹ fi mọ́ bárò ọ̀lẹ́ báyìí àwa ń bọ̀ òkú wa ń sọ pé ẹsìjọ́ kẹta àwọn ẹsìjọ́ kẹrin òun àdébí sallallahu alaihi wasallam àdìsí àbí ìhòòrò ẹ̀rọ tí ma muslim gbá wa ó ń sọ ọlọ́run ní idha mata ibnu ádámà inqata anhu amalu illa min thalathatin illa min sadaqatin jariya aw ilmin yuntafa'u bihi aw waladin salihin hadithi òpómúlérò kan ni tó clear gbogbo ṣùgbọ́n àti tẹ́nibọ̀dì balẹ̀ mọ́ fẹ́ máa gbé wá lórí ọ̀rọ̀ òkú sàrà wò láti fòkù sí sàrà bòkù sí sàrà òbòkù ó ń sọ́lá ní tọ́mọ̀nà bí àràǹbá ti kú nkọ́tọ̀ àánú àmàlò kò lè ṣiṣẹ́ kankan mọ́ tí wọ́n mọ̀ pé wọ́n ń ba akọ̀ kankan lẹ̀ illa min thalatha àfi nǹkan mẹ́ta tí mo fẹ́ sọ yìí jàmá nǹkan mẹ́ta tẹ́lẹ̀ mi tún fẹ́ sọ yìí sóò nìkan ló lè bókù sí nǹkan mi ò lè bá òkú mọ́ wàláhì nǹkan mìíràn tó lè bókù ṣùgbọ́n mẹ́ta yìí ànábì ń sun wàá mọ́ mẹ́ta yìí wípé àǹfààní ẹ̀ pọ̀ o ẹ má fi sí o kí lè rí wa tá a fi ní o mìíràn lè bókù ó ní àdìfò anas títún bẹ́ẹ̀ sọ́mọ̀ muslim tó ń sọ mansan ní man sanna sunnatan hasanatan falahu ajiruha wa ajiru man amila biha àtún méjèèjì kò ní sí ó ń sọ ọlọ́run ní tọ́mọ̀ níbi àbá ti jáde láyé wọn ò kọ́ wọn ká fún ma àfi nǹkan mẹ́ta torí nǹkan mẹ́ta yìí bí ẹni pé òkú ni ipò nǹkan mẹ́ta ń fóun gangan nínú sí olóore illa min sadaqatin jariyatin àkọ́kọ́ òun ni sàárà jariyatin ti ń sàn sàárà tí ọwọ́jà rẹ̀ tí ò pin sadaqatin jariya kéèyàn kọ́ mọ́sálásí ìgbà tí ọba tó sáyé mọ́ làwọn èèyàn tó kírun mọ́sálásí mọ́ àwọn ọmọ wọbẹ̀ wọ́n mọ̀ bóde ẹ̀jọ́ yẹn náfìlà ẹ̀jọ́ sílà wà iṣẹ́ tí mọ́sálásí ń ṣe kèé ṣe sí ọ̀sẹ̀ kan ẹ ti pa jọ méjì jọ mẹ́ta la madrasa ìyẹn kọ́ ilé ẹ̀kọ́ sọ́dọ̀kọ̀ ti ń járíyà èèyàn lánàá táwọn èèyàn ń tọ́ bẹ̀ kódà kéèyàn gbẹ́kànga kí wọ́n mọ̀ sún bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá lọ wo ntànà bí wí jariyatin ay sadaqati la tanqati'u manfa'atuha àǹfààní rẹ̀ ò ní gé sadaqa jariya kọ́dà kọjá pé bóyá èèyàn ó kù lọ́sẹ̀ tí ń bọ̀ tí ó sì mà ọwọ́ agbe àgọ́ amọ́sùkì gbogbo bá gbóhùn ṣe ń ṣiṣẹ́ ní ọmọ gbọ́dá ọwọ́ akúlẹ́yìn ọ̀sẹ̀ kan rẹ̀ aago ń wá ṣiṣẹ́ fún bí oṣù méje laago ń tá aago ń bá ti dúró ládàá dúró àfi pé tọ́ba lọ́mọ wọ́n pa ah, ẹ̀ máa bá wọn àgọ́ tó ń gbọ́dọ̀ mọ́sálásí tàbí kó ìmáàmù ẹ̀ dákun ẹ̀ máa bá ń sọ fún àmà mi wọ́n máa bá ń fi owó bátìrì bẹ́ẹ̀ tọ́lọ̀ agbára mi ò jù bá ń lọ ni tọ́lọ̀ má sì pè kí aago igun mẹ́sẹ̀ mọ́ wọ́n tún bá ń gbé mi bẹ́ẹ̀ kànga náà tómi ẹ̀ báyìí gbẹ ṣé ẹ̀ mọ̀ pé nítorí sọ ó sọ́rakọ̀ tí ń járíya àwa ń odò kan ọ̀ya gbàbí kan amara alada sórí rẹ̀ wọn kàn gádà fún ìyẹn lọ sí bíríìjì gbogbo nǹkan yìí dáadáa rẹ̀ ọmọ àbókù àbí èèyàn rí ọmọ kan tí ń lọ ilé kéwú tọ́lọ́ sí fún lọ́pọlọ ọ̀dà màá sí sponsor ọmọ yìí jáde màá sponsor rẹ̀ kò yẹ hakuran wọn ní ọ̀dà bí kàtẹ́ tí hakuran lẹ̀ ten thousand yẹn san lóṣù kankan five thousand yẹn san bẹ́ẹ̀ lóṣù kọ̀ọ̀kan ọ̀dà ẹ fún mi lọ́mọ méjì. ma máa sanwó wọn ẹ fún mi ba ma màá wọn. ọwọ́ adániyàn pé táwọn ọmọ ìbéè dà fáàtàn atan mo sọ ọ́ di sọ́dọ̀ kọjá àríyá mi ntá nsọ̀nù ànábì nsọ fún wa nù gbogbo gbà ẹ wá máa wè mọ́ ọlọ́run ọmọ ìwà àmàkéwù ó wá tún dáa fa gbogbo ẹni tó nàbà tún kíni láti bí à ń gbà wa à ń wa à ń wa à ń wa òdì ni. ẹlẹ́ẹ̀kejì àwọn ìlímì yuntafa òbí àbí òkú ìkankan kó tó lọ ó ní ìmàkà tó fi máa àwọn èèyàn yuntafa òbí táwọn èèyàn wá ń sàǹfààní pẹ̀lú màá àwọn afọ àlẹ́ tó sì ga jù náà ní ìmọ̀ Qur'an ṣùgbọ́n gbogbo mọ̀tọ́ bá ti lè máa ń fa àní lọ ẹ mọ fúnlẹ̀ mọ ntànà bí ó fúnlẹ̀ mọ lè yọ ọmọ gbọ́dọ̀ mbẹ́ lára kan yàtọ̀ síra wọn ni sẹ́yìn pé ti Qur'an lórí ìgbà tí wọ́n ti ń kára fi kan ládàá mẹ́wàá náà wọ́n máa fún lórí aláàfin kọ̀ọ̀kan bísí náírà ọmọ náà yìí aláàfin nineteen ti mẹ́mẹ́ ten times nineteen one hundred and ninety ladders ìní gbogbo ọmọ tí bá ti ń ka bísí náírà ọmọ náà yìí gbogbo ọmọ akéwò rẹ̀ ìní ọkọ̀ máa rí báwọn ẹ̀ ń bá jó sábàbí fún náà tẹ́ lọ́lé kéwò wọ́n máa gbà báwọn wọ́n máa gbà báwọn wọ́n máa gbà báwọn fa tọ́yì jẹ̀máà ká má rìn jìnnà ẹ̀jẹ̀ á mú bí afa ẹ̀ńtà àlè dámà ká mú wa Shehu Abdurrahman Sudaisi mọ́mọ́ ká kẹ́ni ẹ̀kọ́ kan jókòó nulẹ̀ rẹ̀ jọ́kan kọ́ máa ronú pé ah, ẹ̀ ń tọ́kọ ẹni nkúra ní ìjọtọ̀ sọ́mọ̀ pé yọ ọ́ dàbá yìí ìlú wo òun ni ò ti sí bàbá inú ilé ibẹ̀ odidi ìlú wọ́n ti bẹ̀rẹ̀ dáyé lónìí yóò kí n fọ́ àìmọ̀yàn ní káàbà ẹ̀ ń kọ́ bí ó ṣe máa ń ládàá lọ tí gbẹ̀rẹ̀ kí a máa nù kódà kéèyàn ọ̀kọ́ yàn ní sí ọwọ́ inú fi gba sùúrù pẹ̀lú àwọn tá à ń kọ́ sí ọwọ́ àtàwọn tá à ń kọ́ owó àwọn iṣẹ́ kan bẹ tọ́jọ́ wípé wọ́n ti wọ́n ti sí àwọn arọ́ kan mọ́ wọ́n wá pè nature sẹ́wọ̀n ẹlẹ́ran wọ́n kọ́ ọmọ tí ń kọ́ sí ẹran lọ bí ó ṣe máa yọ́ máa pè ìjà lórí ọ̀gá rẹ̀ ẹran tí ń kun yọ́ máa rẹ́ díẹ̀ díẹ̀ oníwọ̀sà yọ́ máa ta ọ̀gá máa ń kọ́ lólè bọ́nà ṣe sọ owó oúnjẹ kíníkànkàn gbẹ́gbẹ́ ọ̀pọ̀ ẹ̀fọ́ ọkọ́ máa. télọ̀ wọn kọ bí ó ṣe jí aṣọ ẹni tí wọn sọ náà wọn kọ bọ́nà bí ó ṣe jí aṣọ ma wẹ́dà bí ó ṣe jirin káfíńtà náà bí ó ṣe kọgilé wọn ti kún kálukú tí nǹkan ti dàrú débi pé ìwọ olóòní jẹjẹkújẹ wọn gbé kọ Ọlọ́run igi ní tàǹtẹ káfíńtà sì ti ṣáájú ńlẹ dọdọ rẹ ẹ dákun igi tí màá kọ tí màá kọ tí màá kọ yìí ibi n ti kọ five hundred pieces four hundred ní ẹ kó wá fún wa ẹ jọ sẹ́ẹ̀rì inú owó hundred yòókù ẹ̀yin náà owó twenty ẹ̀yin bá ń sí eighty mọ̀ ń sínú tẹ́ bá sì ní kórìí bẹ́ẹ̀ á lọ ra gbómi ẹ̀ ń bá bẹ̀rù ọlọ́run tán ni ọ̀sọ̀ pò ń fẹ́ tà fún nù wa tí ọ wà kó gbó owó tí ọ lọ fi sàrà kó wọn yọ tàlálì tó ń kó mẹ àmọ́ òun. èèyàn kọ́ọ̀yàn ní àgbóòbà èèyàn kọ́ọ̀yàn ní ogun tápà gbogbo ìmọ̀ iná ni ó tó ń tọ̀ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wa sallam ni wọn ò kún fáìlì fún. àwọ̀wálàdí ń sọ́ọ̀lì hin abọ́mọ́re yẹ́dí ìwúlàwù tí ń ṣàdúrà fún òkú yẹn jẹ́mú ẹ̀jẹ̀ akọ́kọ́ wò nǹkan yìí ni ọ̀gbọ̀dọ̀ òkú naam ta lọ́mọ rẹ ọmọ rẹ náà lọ́mọ tí èè lọ rè rẹ́ǹtì èèyàn bá ṣàdúrà fún bí rẹ sẹ́yìn pé àwọn afa ní òpònú ọmọ ìlọmọ tí ọmọ bí ó ṣe ṣàdúrà fún bí ẹ lẹ́ẹ̀márùn lójúmọ́ sí òní kírun ni bẹ́ẹ̀ ó tiẹ̀ wà á kéré tán wàládì nsọ́ọ̀lì yẹ́dìrú la jẹ̀mọ́à nígbà tí wọ́n wá sọ bá ń kalẹ̀ àwọn èèyàn wá fẹ́ kó àwọn kankan sínú rẹ̀ wọ́n ti jókòó lórí mọ́sálà yìí rí lọ́jà bá táwọn àáfàá kanú àwọn oláwàní tí wọ́n sọ wípé ànábì ìjàpọ̀ àyà ọjà bó ṣe nǹkan kan nítorí ẹ̀ bí nílá ìtàhálà ọ̀rọ̀ ọjà abájọ́sìn ní 1995 sorry 96 astafurla ní 1996 òní àwọn àáfàá wa ni wọ́n ń sọ̀rọ̀ ǹjọ́ náà lọ́wọ́ àwọn ò ní sọ̀rọ̀ èmi ò tiẹ̀ sínú Ìbàdàn náà àwọn ń bẹ ní ṣùgbọ́n inshallah rahman dr adekileku ti ui àwọn ní kọ́dínéètì programu jọ́nà lọ lẹ́ńtẹ̀ ńtọ́lọ ń sọ fáànù nẹ́bí gẹ́lẹ́ bá mi ṣe sọ àti ńtọ́fẹ́ máa dàbí ẹni pé àwọn èèyàn fẹ́ máa ságọ sí nínú àwọn màsá ìlú yìí a wà á fi bíi jimá bíi márùn fọ ní idhnillahi al-wahidil qahhar ànábìlọ́lẹ́ olóko obìnrin kan wà á pè ọjọ́ ń bẹ̀ sáà fi wá torí bẹ́ẹ̀ ń tó kí ni ìpìlẹ̀ àdìfín sọfẹsẹ̀ múlẹ̀ sí à ń fi tí ó sì ń bẹ̀ kún ni àbí tí mẹ́mbẹ̀ nìyẹn yọ kú á kílẹ̀ rẹ̀ àwọn àfáàtì ẹgbẹ́ àdìfín wa tọ́píìkì wo gan-an ni à ń fi sí asàlàyé bí ibn lai ta'ala àdìfín ká à rẹ̀ báwọn káfí òun kọ́ anabi sallallahu alayhi wa sallam ó wá jí ó yé wa dáadáa wípé ká mọ́kàn o. gbogbo ntọ́lọ̀ ń fi ń kàn wá nínú dùnú àdánwò lọ́lọ́ ń pè gbogbo ntí fi nkan wa wá nínú ìbànújẹ́ náà àdánwò náà ló tó pò náà ọ̀dà ká máa sẹ̀mí ọ̀dà ká tó kú torí kíni liyabluwakum ayyukum ahsanu amala láti fi dán wa wò pé ta ni ó ṣèwọ̀n àbátí ọba ṣe ń bẹ̀ láṣẹ yanjú àṣekèèsí rẹ̀rẹ̀rẹ̀ ìwọ̀n bá ta fẹ́ ṣe ń bẹ̀ yìí. ta ni ó ṣe yanjú àwa ń fẹ́ jẹ́ káwa mùsùlùmí ọmọ wípé àwọn oore bá ṣe wàlìjẹ́ náà ọlọ́run tì í sí wa ṣùgbọ́n àìní àgbọ́yé ẹ̀sìn a sì ń taari ẹ̀ dànù fúnra wa òun náà ni asọ́bùrù indalibala tí àdánwò bá dé bó o láṣẹ fi sùúrù kún sùúrù yẹn ó ní òní jẹ́ kéèyàn pàdánù ọ̀nà méjì ń tó fẹsẹ̀ ti ṣẹlẹ̀ bóun ni ó sì wáá jásí ládàá fún mi tó bá sí a bàbá ló kú fún yàn ìyá ló kú fún yàn ọmọ ló kú fún yàn ìyàwó ló kú fún yàn ọ̀rẹ́ ló kú fún yàn kí ni tí ànábì sọ̀rọ̀ sálàm tó sọ lórí àwọn àlámárì kàlọ́ sínú àdìsí Abu Hurairah radiyallahu ta'ala nàrọ̀ wal hadithu akhrajahu wal imamu Bukhari ta'ala fi sahihi. والحديث حديث قدسي ó ń sọ ọlọ́run ní Allah subhanahu wa ta'ala ń sọ fún wípé maani abudi alimu'min indi jazaa'un idha qabadtu safiyyahu min ahli dunya fahtasabahu wa sabara Arabi sallallahu alayhi wa sallam jama n ta gbọ́dọ̀ dimure tẹ ẹ bá ti wà ń kú ẹ lẹ́sìn ẹn tí ó sẹ̀sìn ẹ̀yìn ó fi hàn sí kú ẹ sìn tí ẹ bá ti wà ń pẹ́ ẹn tí ó lẹ́sìn ẹ ń sẹ̀sìn yóò ti fìyàn sípò kíni o sípò ẹ̀sìn padà anabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ wípé ọlọ́run ní ẹrú mi kẹrù mi kan ọkùnrin ni o obìnrin ni o ọmọ ìkíni àgbàlagbà ni o tí n bẹ gba olólùfẹ́ rẹ̀ kan láyé bíbáyìí fasọbarọ ọwọ́ àfi sùúrù pàdé àdánwò yẹn fàtàsábàwò àǹfààní tí ríra ló ń tàn ọ gbà pé mi ọlọ́run mò ń fi ṣe kòǹgẹ́ ń gbọ́ wà ń bẹ̀ èmi ló kù tí màá bò ń ṣe fàtàsábàwò kò sọ páyé lọ́pa fàtàsábàwò kò sọ wípé wọ́n sì ni o wọ́n sì sọ fún ẹ kí wọ́n má jáde ń jọ wọn o wọ́n sì lálàsíyàn o kíníkan ló se ṣe kíníkan o kó wà sáà so kọ́ bá fàtàsábàwò tẹ́lẹ̀ kaba ti ẹ gbogbo aná ìlà lọ́njọ́ kan fàtàsábà ẹ lọ́dọ̀ ọwọ́ àgbà bẹ́ẹ̀ tán pátápátá pé ọ̀dọ́ ọlọ́run ọba ni wọ́n pa ni wọ́n dọ́lé lórí ni wọ́n àwọn àjẹ́ ni wọ́n mú jẹrẹ ni wọ́n sọ kọ́ ọba wíì kú ìbá wọn kò sì máa sunkún àsùnfàjú ya kọ́ fẹ́ nú ẹ sọ̀rọ̀ òdì fàtàsábàwò ọlọ́run ni ẹ sọ fún tọ̀ pé ẹ̀san wo gan lónìí lọ́dọ̀ mi ná àlìjẹ́ nínà ni ẹ̀san rẹ̀ ẹ wá wọn tán nàbí wí o tọ́tọ́tọ́lọ́ nsọ́nù rí wáyà yìí tán nàbí clear rẹ̀ fún wa wípé sọ̀fíyàwó gbogbo ẹ̀ ń bá ti jẹ́ ààyò ọkàn èèyàn ọwọ́ bẹ̀rẹ̀ látòrí bàbá ọwọ́ bẹ̀rẹ̀ látòrí ìyá ọmọ ìyàwó téèkan ọ̀rẹ́ kódà téèkan tó jẹ́ pé àyíjọ́ sí ẹbí ẹ̀sìn lọ́pọ̀ wápọ̀ pé ọ́ ah, wọ́n mọ̀ ọ̀kan náà àwọn àgbà fún àwọn alágbàáyé lónìí ó Allah ah ṣé àfa tiẹ̀ kọ́ lẹ́tà tiẹ̀ kọ́ tí a báyìí subhanallah eh, eh. ọlọ́run bá ní mú wọn dúró bá ní mẹ́bí wọn dúró sáré tó sì dé sálẹ̀ ọkàn èèyàn báwọn èèyàn ti dọ́mọ àdìjẹ́ láti bẹ̀. ká tó wá sọ wípé ẹ̀jẹ̀ èèyàn gangan jàmáà ẹ wá wo àdìsí bó ṣe tóbi tó yìí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ̀ ti firú ẹ̀ ṣe tí wọ́n ti fi ṣòfò dànù níbi ìwìkúwì ṣé n tọ́lọ̀ wo afẹ́ ṣe ìwìkúwì tẹ́ ẹ fi wí so change ayé lọ pa o ẹ pè wọ́n wá jí padà àwọn àjẹni o ẹ má wà jẹ́ ní síta kárí yẹn nígbà tó náà tó tó tó tó náà ń bú àwọn aláwo aláwo yíyan náà ṣé báà náà kígbe pa lórí ẹnìkan nu wọn jò ni tó náà lọ à ń bọ anabi sallallahu alayhi wa sallam tá a bá wá wo àdánwò tó lọ́n fi kàn láàrin ká tó kù láàrin kò sẹ́ńtọ́ lọ́n fi irú ẹ̀ kàn tó tó tóbi tó ti ànábì sallallahu alayhi wa sallam jamaa àwọn òkú wa gbèsè tá a jẹ́ náà ní ká máa ṣàdúrà fún wa àrí ẹ̀ lọ́dọ̀ ànábì wípé àdúrà o ládàá rẹ̀ ń bókù àwọn wàhálà sọ́ọ́lì hìn yẹ́dìrú la. Abosan na dáadáa kan èèyàn ṣe dáadáa tó fi tọ́ sàdúà gbogbo mùsùlùmí ayé náà wá ń sàdúà fún yóò máa bá agbọ́yọ̀ ṣùgbọ́n èmi àtẹ̀yìn ẹ wo ìbànújẹ́ tó lè máa mú wa tá a bá ní bàbá mọ́ a níyà mọ́ ṣùgbọ́n a lè sọ pé àforí àfọ̀rọ̀jẹ̀ náà nìyà wa ṣùgbọ́n à ń ran kàrìjẹ̀ náà fún wa pẹ̀lú bí wọ́n ṣe bọ́ọ̀lù ń lò wọn ọ̀tàn sórí kèfèrí yìí a sì ń ṣàdúrà fún wọn à ń ràn kàn ṣùgbọ́n tó ń tí bá sí ràn kàn ń alimọ alimọ ṣe nǹkan mi lọ tá ah, eh, bó màmá mi wà báyìí bó bàbá mi wà báyìí a máa rò ìyẹn lè jí lóru ńjọ mi tẹ́ntẹ́n wá rán sí gbogbo wa ń kọ́ tí èpè tẹ́mi rẹ̀ bá ń lọ sára bàbá rẹ̀ tí ń lọ sára ìyá rẹ̀ kò gbọ́dọ̀ ṣàdúrà fún un àdánwò lóto ó dé ẹlẹ́ẹ̀kejì nínú hadith abirọ́nà tó ní lẹ́lẹ́ẹ̀kejì náà à ń pẹ́ nìkan ní abu hasan èèyàn dáadáa ni ọlọ́ba abu rọ́dàtàrà dọ̀ níjọ kan ó ní yá aba hurairọ mọ́tàlí ibùnán ọlọ́run ti gba ọmọ méjì lọ́wọ́ mi gbogbo ìgbà mo wá ń ronú lórí àmọ́ yẹn torí àmọ́ yìí wọ́n wù mí ju gbogbo nǹkan lọ mo wá ní kí n wá bọ̀ à ń ta muhadithi bi hadithi. سمعته من رسول الله صلى الله عليه وسلم وقد علم قومنا أن قلوبنا أن قلوبنا تطيب بحديث صلى الله عليه وسلم أبو هريرة ومدادا أتمي أتانو إيامي kò sírú ìbànújẹ́ tó lè mú wa kò sírú àdánwò tó lè kàn wá tá a bá ti gbọ́n tá nàbì sọ lórí àlámọ̀rí òun inú wo sì tùká ijó o lè sọ nǹkan kan fún mi tá nàbì tiẹ̀ sọ tó bá gba ọmọ lọ́wọ́ èèyàn báyìí ìbànújẹ́ yìí pọ̀ fún mi bóyá yóò tiẹ̀ yóò tiẹ̀ yóò tiẹ̀ fún yí ọkàn mi àbúrò wa mú lọ́wọ́ ó wà ní ń sọ níta nàbì sọ fún ọ lónìí tí ó sì jẹ́ ìtutù ojú fún ọ ó ń sọ ọlọ́run ní ṣé ẹ rán àmọ́ yín tọ́lọ̀ ń gbà lọ́wọ́ yín o fàhóm dàmísù ahàlìlìjánná àwọn ọmọ ní dàmísù ahàlìlìjánná ń dàlà àrọ̀ kí ni lábá ń pè ní dùrùmùsù jámù ẹni dàmís dùrùmùsù òní ẹyọ kan mufrodun jámù rẹ̀ òní dàmís dùrùmùsù lọ́dọ̀ lárúbáwá ìtumọ̀ méjì lónìí ìtumọ̀ àkọ́kọ́ dùrùmùsù duwaibatun sogiirotun teskunu fil bahari la tufarikuhu hatta tufarikol haya kòkòrò kékeré kan ni tọ́jẹ́ wípé orí omi ní ti máa ń sẹ̀mí kèésì ìfi omi sílẹ̀ títí èjáde láyé kí làwọn ó tù sí ní yorùbá ó ní ìròmì ìròmì tí máa ń sáré lọ sáré bọ̀ lórí omi ìran rẹ̀ náà pọ̀ o ìran àròmì pọ̀ o kèésì ìran kan ni o ànábì wa ni àwọn ọmọ ni dààmú ìsúwálé ìjánná àwọn ni bí ìròmì apá kan àfààní ìtumọ̀ ẹ̀ ni wípé omi ọ̀yá. onu ọya omi wọn ò tà amawẹrẹ tọjá wípé láyà dúbò ànúhùn ṣe nǹkan kan èé kọ́ ọ́ wọn obìnrin wọn ò ní ọmọ tí sẹ̀sẹ̀ ń lọ obìnrin ò ní paramọ́ fún un wípé ah ọmọ borí hàn ah aṣọ tó ń wọ ọmọ balẹ̀ báwọn máa ń ṣe rí sálìjẹ̀ náà nù a máa túmọ̀ àwọn tí wọ́n ní ipò ńlá lọ́dọ̀ àwọn tí wọ́n ganú òlù bí asọ́rọ́ọ̀kì wa ṣe rí wọn àwọn èèyàn kan bẹ nàìjíríà yìí tí wọ́n máa wọ ọbẹ̀ láì ní jẹ́ kí wọ́n máa chẹ́ẹ̀kì tí wọ́n àwọn tí wọ́n ń sọ́bẹ̀ ń sọ́bẹ̀ o àwọn ẹlẹ́nu ọ̀nà bẹ̀ wọ́n ń sọ́bẹ̀ o lọ́tún lọ́sì ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé àwọn eléyìí inú ilé àwọn eléyìí lápẹ̀rẹ̀ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ àwọn tí ká sọ pé àwọn tí wọ́n ń tí wọ́n tọ́jú present. wọ́n mọ̀ bulẹ̀ fún ni wọ́n tọ́jú lẹ̀ fún ni wọ́n sì kankan wá sàn. àwọn ọmọ yìí àwọn ni dààmú sùwàlì lìjánná àwọn ni wọ́n ti ní wọ́n ti ní ààyè àwọn tí wọ́n sùwàlì jánná wọ́n ti dán ọmọ yìí mọ́ àwọn ọmọ wọlé wọ́n borí àwọn kan ṣe ń tiẹ́ wọ́n ti dún ọmọ inú ilé tí àwọn tí wọ́n ń sọ nǹkan ò ní wò pé dúró mẹ́rin kí ló mú lọ. Hmm? bọ́bá wù ó lè mú táyà kọ̀ máa ta lọ táyà ọkọ̀ nǹkan ó tún lè tá bóde padà ó lè mú dèrè ọtí lọ kó wọlé kó tó bóde àwọn èyí ṣe mú èyí ṣe kí ló ń ṣe mẹ́wọ̀n kí ló mú un anabi ni ya ahudu ahaduhum bi tọrọfi thawbi abi ọ̀kọ̀ọ̀kan wọn ó gba etí aṣọ àwọn òbí wọn mú la yantahi hatta yudkhilahu Allahu wa abahu lijanna kò ní í fetí aṣọ ńlẹ̀ báyìí títí tọ́lọ̀ ń ó fi jẹ́ kó mú bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ wọnú àlìjáná lọ àwọn ọmọdé àlìjáná ọ̀kẹ́ sá máa wọ̀ báyìí pé eh, sàn mí lé ọmọ ọmọ inú ọgbà làwọn eléyàwó eléyè ṣe bí ó ṣe mú bàbá àtìyá rẹ̀ ni tí ọmọ wọn lọ sínú kíni o inú ọgbà àlìjáná ẹ wá wá ìmọ̀ mùsùlùmí tọ́lọ̀ ti fi irú àdánwò bá nǹkan ẹ wo ohun tó ti fi ẹnu bàjẹ́ nínú ìgbésí ayé rẹ̀ àdánwò òun sì kú ọmọ ti lọ kò lè padà má di wọn pọ̀ mọ́ àwọn náà nìwí di sin àwọn tọ́lọ ní tí ẹ bá ti bẹ̀rù wọn lẹ́ẹ̀kan ẹ bẹ̀rù wọn lẹ́ẹ̀méje àní apọ̀mọ́ yìí iná ní bẹ́lẹ̀ mẹ́rẹ̀ èrè ntí ọmọ jẹ dìgbà náà nù tẹ àwọn bọ̀ anabi sallallahu alayhi wa sallam ọmọ rẹ̀ okú ní okú ilé ọkọ tí èsè yọkan tí èsè méjì ìyàwó rẹ̀ kú tí èsè yọkan lójú rẹ̀ umul ẹ ẹ ìyàwó Khadija ọfàna bí ayé ni umul masakin ọfàna bí ayé ni tonti bẹ́ẹ̀ àyèmọ̀yọ̀rẹ̀ náà àmọ̀yọ̀rẹ̀ náà àmọ̀yọ̀rẹ̀ náà àmọ̀yọ̀rẹ̀ náà wọn náà fẹ́ sàmsàm wọn fi sáyé ṣùgbọ́n bá nàbí ṣe bá gbogbo wọn lò yìí tá a ní bẹ́lá kọ́ọ́lẹ̀ tá a sì rí kí ni wàá mú wa kò bí mẹ́nẹ́jọ́ ànábì sallallahu alayhi wa sallam. onse ne mani aju fo kambale o ne mani ajuri awan bi rasu san jokan kọjọ ko jo ko mu waduro ko je ko si je ki asirari ko wa je apade re lenti oyonu seniko kan wa kora ko sa wa na igbeyin igbeyin ta wa sare to ó ní eré wò láàṣà àwa tí a ti gbà pé bọ́lọ̀ ń ṣe rán nàbì láàṣì máa ṣe tí à ń jẹ́ alùlẹ̀ athar tá à ń jẹ́ alùsùnà wàlìjàmáà kí ni ojúṣe wa sáwọn òbí wa jàmáà ntí èsè oúnjẹ ọmọ tó pure òun làwọn òbí wa mà lóúnjẹ ọmọ o ṣùgbọ́n wà tá a mú ju ọmọ tó pure bó o láàṣẹ pèsè ẹ̀ fáwọn òbí ní táwọn òbí wa ń lé jù lára èmi àtẹ̀yìn kọ́dà súnà tá à ń ṣe ìkòsí ti ń bí wọn nú bẹ̀ ju pé sẹ́ǹsì jẹun rẹ báyìí torí tó ọmọ bá ti ń múra báyìí gbogbo nǹkan ni ọmọ pè lára mu títí tolúwọ̀rẹ́ yóò fi wá ṣiṣẹ́ àṣedànù sọmọ ilé ò lè kọ́lé fún mi sẹ́lẹ̀ ni ó sì padà wàá rọkọ̀ fún mi sẹ́lẹ̀ òní ò lè máa bá ń raṣọ ẹgbẹ́jọdá. E n táwọn òbí wa ń retí lọ́dọ̀ wa táwọn ọmọ ló ń jẹ ọmọ nu òní sì wá máa kóró lọ́nà wo ìyá ti dàgbà wọ́n sàkólé fún wọn ẹjìn náà ti ń bá akọ́lé wá pé yàrá títa lé léwu ni yàrá mọ́mí mi nìyẹn ah no no no no ẹ pé kí wọ́n dìbì báyìí padà ó dìbò dà ayé èsì tí mo yọ fún wọn nù ah ah no no no ẹ pé kí wọ́n dìbì padà màmá ara wọn ò lè gbá èsì mọ́ pẹ̀lú ti ẹ má wọrí ẹnjìnìá lẹ́yìn ẹ jẹ́ kí n pe dọ́kítọ̀ mi ó pe dọ́kítọ̀ ah ìntẹ́jìnìá ẹ jẹ́ kí wọ́n dì bẹ̀yẹn padà mà oúnjẹ ọmọ bẹ̀yẹn ó dínú àbí ó dì bákan náà táìsì ni ah mo lè ka arúgbó mẹ́wàá fún yín chief tọ́jà pé màmá wọn yọ̀ ṣubú ni wọ́n dẹ̀ fọ̀ lórí a lè fi táìsì sí àgbàlagbà ẹ pa màmá nìyẹn ah, ok ok wẹ́n mo ti ṣètò bẹ́ẹ̀dì kan fifty million naira ní bẹ́ẹ̀dì yẹn wọ́n ń bọ̀ ń gbébọ̀ láti Japan Bed ni ma gara rẹ̀ onye ma túra àwọn kan náà aa irú bẹ́ẹ̀dì báwọn màmú ò lè sùn lórí ọba gama ẹ wà fóòmù tí ma mọ̀ tẹ́lẹ̀ ni níjọ dókítà tún dé dókítà ni a ara wọn báyìí tí ọ wà jẹ́lẹ̀ lẹ̀ ńlá àgbàlagbà ti lè nà oúnjẹ ọmọ náà ni à jẹun o ó ní wẹ́n o ọba ṣe é ṣe màá wa. bọ̀kọ̀tọ̀ láàárọ̀ kílórúkọ rẹ̀ mọ̀tínà pẹ̀lú míìkì omíìkì ọlọ́pẹ píkmì kìnìkan ọkà gbogbo ẹ̀ka nìkan dókítà bá dé nígbà ah, tó ń tẹ̀sí lára màmá yìí kọjọ́ o àwọn kílẹ̀ ń fún wọn jẹ náà wọn ni ah mami wọn jẹ bọ̀kọ̀tọ̀ wọn jẹ náà ah èjì wọn jẹ ogun tẹ̀ ń wí ma o kílẹ̀ náà màá bá yín ṣe time table ń jẹ wọn mi ọwọ́ à ń kọ sùkùsùkù ẹ̀fọ́ mo wọ́n wá lẹ́kì àmàlà ń hmm, tẹ́ bá ti lè fún ẹni wà mú làbá yìí ebi ọmọ pa wọn orin tí wọn nídìí náà nìyẹn picnic kan nù hmm, ẹ lè fún picnic ń hmm, máa kó àwọn míkì kan fún yín ọmọ ń lò fún bí ọmọ three months four months wọn ń ta bí agolo kọ̀ọ̀kan níbi eighteen thousand naira owó gan confirm irú míkì ni ẹ lè padà sí tí ẹ lè máa mú náà nígbà tí ọmọ gangan tọ̀ wọn à ah, kí wọn ni tẹ́sí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu à ń ẹ lè máa jẹ́ ń ẹ nù oníwẹ̀ ṣé wọ́n sàlẹ̀ máa jẹja ó ní ó tún lójú ẹja wa ó lálára nǹkan ẹ wo fíríjì ní alẹ́ lálórúkọ ni kápẹ́lá náà protein rẹ̀ pọ̀ pọ̀ kò tún bá wọn lára wọn mọ́ ṣé ẹ ma àwọn panla àjọ yẹn gbígbẹ wọn ẹ wà máa bá wọn rẹ omi fún bí oṣù kan kó tó di pé wọn jẹ oúnjẹ ọmọ nu ọ wà lọ ra sọtọ àwọn aṣọ fifty thousand twenty thousand tóyè àbá tiẹ̀ wọ̀ láàárọ̀ báyìí kà á ba lọ́rùn yàmà lọ́sàn bí àwọn màǹtí ẹ̀ ọmọ àbúrò rẹ̀ wọ́n ti wọ́n ti gbọ́n yẹ́rìngì tó a ti fi sí màmá létí wọ́n wà tíjọ́ jímọ̀ tọ́ba kọ́bàtà sí ẹ lẹ́sẹ̀ tí wọ́n bá ti wọ̀ lọ yídì ẹnì kò ní rí mọ́ oúnjẹ ọmọ tán màmá wa ń dúró de òun nìyẹn tí wọ́n bá wá béèrè pé oúnjẹ ọmọ wo ló pure sáwa náà sì fún ọmọ wa lọ́nà tí ó gbà lè fún wa ó ní kí ọmọ kí ìyàwó ti ara ọmọ gba ẹ̀sìn lọ́nà òdodo oúnjẹ ọmọ tó pure nù kí òun bí wa kí wọ́n fi mafati àká wọ́n mọ̀ sùrọ̀ kàlẹ́ kún e èèmọ̀rún kí kí wọ́n má lù wà láàṣẹ kí wọ́n má láwọn àdì ọ̀kan tí ó kun ẹ̀jẹ̀bí wájú ọlọ́run ẹnìkan ìpáyẹn o ọlọ́run ni máa páyẹn o ẹnìkan ìsájẹkẹtì máa ọlọ́run ọ̀kà yìí náà kankan lọ́wọ́ gbogbo àwọn ọ̀rọ̀ dáadáa báwọn dáadáa báwọn dáadáa ní gbogbo ń tọ́ wá sọ ìdá àkànmọ́ tí bàbá rẹ ti wá máa wá mọ́júmọ́ jímọ̀jímọ̀ nǹkan so náà ṣé onú òtún rí bẹ́ẹ̀ wá bo à ó rí i pé n ò lè má lomi ńlé n lè má bomi ńlẹ̀ fún un omi ń sì máa ń fà ní tòótọ́ o wá máa wo nǹkan bẹ́ẹ̀ o àmọ́ mi kò rí bẹ́ẹ̀ o bá mi kankan wọlé o mo ṣàlàyé fún wa àwọn nǹkan tí àwọn òbí ó gbé pàdé ọlọ́run tí wọ́n èso oríire oúnjẹ ọmọ tó pí ọ̀nà ṣùgbọ́n ṣé wọ́n mà bẹ́ẹ̀ àwa tá a wá mà bẹ́ẹ̀ èyí tí ká fáwọn òbí wa nìyẹn ẹ ń bá ti ìyìn sọ pé ká má ra sọ fún mi o ìyìn sọ pé ká má ra bàtà fún wa o bá eléyìí lọ́pọ̀lọpọ̀ kọ́dà ẹlòmíì máa sunkún ẹ̀ bí a mọ́mí mi jẹun mi èèlówó ni sẹ́gbọ́n fẹ́ ṣe fún wa mọ́mí rẹ̀ jẹun ó sì jókòó orí ìrún ẹyọ kẹyìn ni wọ́n ti ta búrẹ́dì fọ́mọ wọ́n gba chẹ́ńjì lórí ìrún wọ́n ti ẹran ọ̀jẹ́ wọ́n pín àlàpà fọ́mọ méjì wọ́n lájà láàrin àwọn olóbìnrin lé ládùúgbò lórí irun náà ìyá síkírá ẹlẹ́ẹ̀kẹ́ ìbúmọ̀sí ni ọ́ o mo tún kírun lọ. lókèrè mọ mọlápá tẹ̀gbọ́n rẹ̀ ó sì ti kékeré lójú kòkòrò ọmọ èké báyìí wọ́n sì ń kírun lọ. búrẹ́dì ọlọ́dẹ̀dìnà lọ fẹ́ rà ó lọ mọ́tò ọ̀dẹ̀dìnà sọ́ọ̀pọ̀ ọ̀dà màmá. ẹ nírí wọn tún kárábà ṣe wọn tún kírọ miáwá náà nu o bẹ́ẹ̀ náà ni wọ́n sì lọ rí máa bọ́ máa pa ẹ̀fọn mo ti ní wọ́n bá ti tí ọmọ ilé wọn máa bò wọ́n tún lè kọ̀yìn wọ́n lọ sílẹ̀kùn fẹ́ràn wọn pé olùsí olójúwò kọ àṣọ padà wà jéèrè ọ̀hún ibà ọkọ̀ tí láàárọ̀ ni wọ́n sì lẹ́kùn ẹ̀ràn jẹ ọmọ tó ẹ̀rọ wà jéèrè ọtúmọ̀ rẹ̀ rẹ lọ ọ̀dà sọ yóò wọ gan ó yọ ọtúmọ̀ rẹ̀ rẹ lọ ewúrẹ́ ní ń bá wí o lórí irun náà ni gbọ́n máa ń bí ẹ ṣe ń kí náà nù wọ́n kún oògùn pa wọ́n kún gbági wọ́n kúlé wọ́n kún wọn kó sí táyì ní òun lè sin ọlọ́run ara yìí fún wọn òun náà ló débi kí ọwọ́ á jẹ́ pé ẹni tó tún jù ọlọ́run ẹbí náà mọ̀ pé àà alábòsí ìwọ́n ọmọ yìí ni bàbá ní àsìn àwọn sábẹ́ stẹ́ẹ̀pù òní àlọ́sọ̀kún wọn sínú òrùn àrẹ̀ náà rùn la fi ń pariwo fún gbogbo àtàjẹ́ àlùsùn náà yìí ó lè pe àwa wálé yín yálà bàbá ló kú ni o màmá ló kú ni o kọ́ wa máa ẹ̀sìpẹ́ẹ̀tì pé ẹbí rí ó rí àwa bí ọmọ ogun ntọ́ ọba ti e gbà tì lọ́wọ́ wọn a jẹ́ pé kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ náà bẹ́ẹ̀nbẹ́ ṣé bò ń bí yín jọ ni tá a lọ́yẹ̀ kọ́ máa súnmọ́ wọn jù kọ́ máa ṣe tí ń dò tọrọ tí títí bàbá òfin sọ pé ah àti ntọ́ lọ ń sọnu náà lẹ́yìn sọ̀rọ̀ ọ̀yà gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà wà ọmọ ìsàlẹ̀ fún mi báyìí báyìí báyìí báyìí báyìí báyìí pé bọ́lọ̀ ń ṣe sọ́ọ̀rì bóyá sọ́ọ̀rì oúnjẹ ọmọ tó bí ọ̀nà tó bá ti yàtọ̀ síyàn àfi àfọ́ọ́bà fílẹ̀ ni à ń bi Allah subhanahu wa ta'ala kó dákun kó mu wá dúró kó jẹ́ kí a tàn re àti ìrúure bí àwọn bàbá wa sì máa sọ kó dákun kó jẹ́ kí ẹnìkan kan wá o ká sọ ọ́ rẹ̀ ká bi ìyọ́nú rẹ̀ wọlé àjọ kan ṣoṣo rẹ̀ dákun ṣàánú wa o síjú àánú rẹ̀ wò wá la hawla wala quwwata illa billahi ilà ilà الحمد لله رب العالمين خلق السماوات بغير عمد وجعل الظلمات والنور أحمده وأجلله وأشكر على نعمه وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه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 أمة الإسلام أرسل الله نبينا بالدين الحنيف دين بين الله سبحانه وتعالى في جميع شرعه لا يأتينا أحد بعد هذا النبي فيزيد عليه شيئا أو ينقص منه شيء أو ينقص منه شيئا أمتنا فهذا الدين دين كامل في جميع جوانبه وقد بين الله سبحانه وتعالى ما قد كان قبل إيجادنا وما سيجري بعد إيجادنا وما سيجري بعد قيام الساعة أمة الإسلام ربنا سبحانه وتعالى خلق الموت والحياة ما خلقهما عبثا ولا سدى وإنما خلقهما ليبلونا أي ليبلونا أينا يحسن عمله لله سبحانه وتعالى فربنا سبحانه وتسامى بين لنا وحثنا على الاستعداد لهذا الموت وقد جاء من حديث أبي هريرة رضي الله تعالى عنه والحديث بحر في السنن بإسناد حسن أن رسول الله صلى الله عليه وسلم قال أكثر من ذكر هذه اللذات الحديث أمة الإسلام استعدادا للموت لا بد لجميعنا أن نكثر من ذكر الموت لعل محسننا يزيد في إحسانه وكذلك مسيئنا لعله يترك إساءة ويرجع إلى الإحسان أمة الإسلام فإن النبي صلى الله عليه وسلم شرع لنا وسن لنا سنة من خالفها وقد خاب ما حفر رسول الله صلى الله عليه وسلم قبره قبل موته ولا يوجد أحد من أمة من الأمم يكون أتقى من نبيه عليه الصلاة والسلام أمة الإسلام فإن النبي صلى الله عليه وسلم أعد مكانا مقبره لجميع المسلمين بالمدينة وأدبنا وعلمنا آداب المقبرة وكان الناس يقبرون ويدفنون موتاهم في هذا المكان لا أحد يميز مكانا لنفسه ولكن من أحب إنسانا وكان يريد أن يقبر ويدفن بجنبه لا مانع من ذلك ولكن ما هذا كان رسول الله صلى الله عليه وسلم وضع علامة عند قبر عثمان بن مدعون فإنه يريد أن يتعلم بها قبر أخيه أي لكونه قرشيا وقال بعضهم بل أخوه في الإسلام وقال بعض العلم لأنه أخوه في الرضاعة وهذا هو الأصح وإلى غير ذلك مما فعله رسول الله صلى الله عليه وسلم أمة الإسلام تسلية لقلوب من أصيب بشيء من البلايا فإن الله سبحانه وتعالى يقول نبيه في الحديث القدسي ما لعبدي المؤمن إذا قبضت صفيه من أهل الدنيا فصبر واحتسبه إلا الجنة هذا الحديث أخرجه الإمام مسلم في صحيح من حديث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 اتقوا ربكم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا ربنا سبحانه وتعالى يبتلي عبده إذا أحب فإنه إذا أحب قوما ابتلاهم قال الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وجاء من حديث أبي هريرة رضي الله تعالى عنه أن صغار المسلمين من أولادهم هم دعاميس أهل الجنة لا يأخذ أحدهم بطرف ثوب أبيه لا ينتهي حتى يدخله الله وأباه الجنة قال رسول الله صلى الله عليه وسلم هذا تسلية لقلوب المصابين من المؤمنين أمتنا كان رسول الله صلى الله عليه وسلم يستحث أصحابه على الاستعداد بالأعمال الصالحة قبل الممات هذا الذي جاء من حديث الحكم بن حزن الكلفي والحديث مخرج في المسند مع أحمد بإسناد صحيح قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول على المنبر يوم الجمعة يا أيها الناس إنكم لن تطيقوا أو لن تستطيعوا كل ما أمرتكم ولكن سددوا وأبشروا سددوا وأبشروا الرسول صلوات ربه وسلامه عليه جاء بالدين الحنيف جاء بدين لا يوازنه أي دين جاء بدين لا يوازنه أي, أي دين فكان رسول الله صلى الله عليه وسلم عند البلاء محتسب وعند عند الخير وعند الشر كان يعلمنا كيف نتأدب مع الله سبحانه وتعالى أمة الإسلام من أصيب منا بمصيبة فليحتسب أجره عند الله سبحانه وتعالى وخصوصا النفس قال الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وكذلك لا تعاملوا موتاكم بالبدع بل عاملوهم بسنة رسول الله صلى الله عليه وسلم لعلهم ينتفعون بها فإنهم لا ينتفعون بغير هدي رسول الله صلى الله عليه وسلم ربنا ربنا نسألك بأسمائك الحسنى وصفاتك العلى أن تثبت أقدامنا يوم تزلزل الأقدام وأن تدخلنا وآباءنا وأمهاتنا وأبناءنا ونساءنا وأصدقاءنا أعلى الجنان الفردوس يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم واجعلنا يا ربنا ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا وفقنا لما تحب وترضى اللهم ربنا عاملنا بما أنت أهله ولا تعاملنا بما نحن أهله فأنت أهل التقوى وأهل المغفرة ونحن أهل الذنوب والمعاصي يا ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا ولا تخرج الأمن والأمان من هذه الدولة أبدا يا أرحم الراحمين اللهم ربنا وفقنا لما تحب وترضى اللهم ربنا وفقنا لما تحب وترضى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولته الصحيحة الثابتة من نسي الصلاة علي من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي الرحمة نبي التوبة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا